Whatever you say, Lord, I'll do. I'm available. I'm dependable. I'm reliable. Master, I'm ready. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọpẹ́ ìyìn ọlá àti ìbàlábí fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ọlọ́run àìkú àìsà ìdìbàjẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ ní àgbà ọjọ́ arúgbó kọrin kése. Ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa títí láéláé. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwa ṣe Olúwa fẹ̀mí ogun ọ̀run Ọlọ́run tó jẹ́ kó rí orí ọ̀fẹ́ fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ìlérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìjọba ti òwúrọ̀ ẹ̀yọ́ náà ni àwọn ìjọ òde òní apá kejì àwọn ìjọ òde òní apá kejì ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ òun náà láti láti nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkejì láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkejìlá Ìṣe àwọn Àpọ́stélì orí ìkejì láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìlá. Nígbà tí ọjọ́ Pentecosti dé gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn, ó pín ara rẹ̀ ó sì bà lé olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn lóhùn àwọn júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì wà wọ́n sì ń gbé jerúsálẹ́mù nígbà tí wọ́n sì gbọ́ èrò yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọ́n ń sọ̀rọ̀ léde rẹ̀ a sì ṣe gbogbo wọn ẹnu sì yà wọ́n wọ́n sì wí fún ara wọn pé wo ará Galili kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ṣe èyí ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù lé èdè wa nínú èyí tí a bí wa àwọn ará pátíà àti mẹ́díà àti elamu àti àwọn tí ń gbé mesopotamia judea àti cappadocia pontus àti asia àti phrygia àti pamphylia egypt àti ẹkùn libya ní akirini àti àwọn àtìpó róòmù àwọn jù àti àwọn aláwọ̀ṣe jù àwọn ará crete àti arabia àwa gbọ́ wọ́n ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá Ọlọ́run ní èdè wa, a sì ṣe gbogbo wọn, wọ́n sì ó sì rú wọn lójú, wọ́n sì wí fún ara wọn pé, “Kí ni a lè mọ èyí sí?” Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. Olùfẹ́, nínú ẹ̀kọ́ tí a kà rí pé a gbé ìjọ àtijọ́, a gbé kalẹ̀ sí orí àwọn àpọ́stélì èyí tí ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgòkèlọ jésù kristi ní ọjọ́ pentikọ́stì ṣáájú kí wọ́n sì tó bẹ̀rẹ̀ wọ́n yan apọ́sítólì tuntun láti fi rọ́pò judas iscariot ẹni tí ó para rẹ̀ lẹ́yìn tí ó ti dalẹ̀ jésù tán nígbà yìí ni ìjọ àtijọ́ ni ó wá bẹ̀rẹ̀ olùfẹ́ ìjọ̀wọ́ mo fẹ́ kí ẹ fi ọwọ́ yẹpẹrẹ mú ohun tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí a mọ̀ pé ọlọ́run tí à ń sìn kò lè yí padà rí i pé ọ̀kan náà ni lánàá lónìí àti bẹ́ẹ̀ ni yóò sì máa wà títí láéláé bákan náà tí ó sì ṣe àwọn iṣẹ́ àrà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńláńlá rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ òde òní wọn kò fẹ́ bẹ́ẹ̀ ni wọn kò ṣetán láti ṣe àwọn ìrúbọ tí ó yẹ ní ti gbígbé ìgbé ayé ìwà mímọ́ àti òdodo èyí tí wọ́n nílò tí yóò fi lè jẹ́ kí wọ́n máa lè ṣe àfihàn ògidì agbára Ọlọ́run àti láti bá a lè jẹ àǹfààní agbára ńlá rẹ̀ náà. Nínú ìjọ àtijọ́, àti máa wà ní iwájú Ọlọ́run ni ohun tí wọ́n mú ní kókó jùlọ. Èyí sì ni ohun tí ó ń ṣe ìpinnu ayọ̀, ìdùnnú àti àlàáfíà àti ìtura ọkàn wọn. Ṣùgbọ́n ó banínú jẹ́ pé kò rí báyìí ní ti ọ̀ràn àwọn ìjọ òde òní. Olùfẹ́, inú ẹnikẹ́ni tí òǹgbẹ ìjọba ọ̀run bá ń gbẹ, inú rẹ̀ kò lè dùn sí àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ nínú àwọn ìjọ wa ní òde òní tòun náà tẹ́tí ká yé kí á tẹ́tí gbọ́ ohun tí onísáàmù sọ nínú orin dáfídì orí kẹrìndínlógún kọkànlá ó wípé ìwọ fi ipa ọ̀nà ìyè hàn mí ní iwájú rẹ ní ẹ̀kún ayọ̀ wà ìyọ̀wọ́ ọ̀tún rẹ ní inú dídùn wà láéláé olùfẹ́ ẹsẹ̀ ìwé mímọ́ yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọlọ́run nìkan ni ó lè fi ipa ọ̀nà ìyè hàn ọ́ mo sì fẹ́ kí o mọ olùfẹ́ wípé ayọ̀ wà níwájú ọlọ́run bí o bá sì ṣe ń pinnu ọkàn rẹ láti máa gbé ní ìwà mímọ́ àti òdodo bẹ́ẹ̀ ni ó máa ní inú dídùn láéláé ní iwájú rẹ̀ mo gbàdúrà pé oore ọ̀fẹ́ àti agbára láti lè gbé ìgbé ayé mímọ́ àti òdodo ọlọ́run yóò fi fún ọ ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ Ẹ fún mi ní agbára àti ìgboyà láti máa gbé ní ìwà mímọ́ àti òdodo ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n ní ìrírí iṣẹ́ àrà, iṣẹ́ àmì àti àwọn iṣẹ́ ìyanu ńlá yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, bí mo ṣe ń gbé ní iwájú yín, ẹ jọ̀wọ́ ẹ fi ipa ọ̀nà ìyè hàn mí ní orúkọ Jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí jẹ́ olùfẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé ó máa ní inú dídùn láti wà ní iwájú ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì máa jẹ́ adùn ẹ̀kún ayọ̀ èyí tí ó wà ní iwájú rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogunrun yín ká bí ọ̀rọ̀ yànjú yìí bá ṣe ọ́ láǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ abá lè jọ́sìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ní promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh dutola street off erikman road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsàkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ mátìtẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu àti darapọ̀ mọ́ àánú èké yìí sìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ tí ayé rẹ̀ kò sì ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmì ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. wherever you go i'll go whatever you say lord i'll do.